Hello, my beautiful and wonderful people. I don't come again with another video of Sunday Igboho when he for talk. My people, this video get reasons why e dey and I present am. Make una watch and reach ground and make una leave una own opinion on this particular video one and one watch na Sunday Igboho Now he talk for here so there is something sense when i wan make una pick for his side. so as you dey watch am before you go my name is bose corners tv I beg if you never subscribe to my channel what you they wait for subscribe make you hit on the notification bell so that anytime i upload video you'll be the first person to be notified okay make we wash am together yes so oh, my people let's go. níbi tọ́wọ́n jù lọ dáadáa tọ́wọ́n jù prado lọ dáadáa bẹ́ẹ̀ náà gbà ẹ̀ ló ń ta prado mo ní g-wagon mo ní autobiography inú ilé ń bí mo ní gle inú ilé mi gle four four fifty two thousand and twenty two thousand and nineteen gbogbo ẹkún lórí oríṣiríṣi big man ni mí nà án owó gan fún mi o mo ra prado prado bò ó we boss tí mo rà dálẹ̀ ni èló ni mo gbà ń bí gan fún mo fẹ́ fẹ́ ra mọ́tò prado tó yẹ million 65 million mo ra nǹkan mi mo dẹ̀ ra bọ́ọ̀sì yìí tẹ́ wọ́n bẹ̀yẹ̀ mo ra ẹni seventy mo ra àwọn bọ́ọ̀sì kọ̀ọ̀kan ẹni seventy seventy million tí a rọ̀ bá ẹ tó bá mi ra mọ́tò yẹn dùbẹ̀ wọ́n pè ní bàbá olówó ní two thousand and twenty november tí a ni mo ra nǹkan mi bẹ́ẹ̀ rí pé zero kilometre kan lọ ẹ̀yọ́ mọ́tẹ́ lọ kó lẹ́kọ̀ọ́ kí lẹ bá ń lójú aago zero kilometre Dubai mo dẹ̀ ti rà á gbogbo àwọn bọ́ bọ́ọ̀sì àti Prado yẹn Dubai mo ti ra nǹkan mi èmi dẹ̀ kàn ra bọ́ọ̀sì àwọn bọ́ọ̀sì sì yẹn pé táwọn ọmọ mi bá fẹ́ dé láti abroad ọlọ́run fún un lọ́mọ wọn ó dókó comfortable ní kálukú gbádùn ara ẹ̀ ọyẹ́ ọmọ pé ṣe wọn látàrí ni mo fi rà á tí mi dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ Yorùbá lápadà mo fi ṣe mo dẹ̀ ra Prado mi pé fi ṣe December ni èmi ò rówó ṣùgbọ́n tèmi ń jẹ́ kẹ́ mọ̀ ni pé lórí ọ̀rọ̀ Yorùbá nìsàn yìí no going back ni a lè padà torí pé a ti débi tá à ń lọ tán hmm. kí la fẹ́ padà fún nígbà tá a ti débi tá à ń lọ kí ni a fẹ́ padà fún so gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì jọyìn ẹ tètè jọyìn wa kò ṣẹlẹ̀ ẹ̀sán ní twenty twenty three ọdún yìí náà ni Yorùbá ó lọ tá a pín ẹ jẹ́ kẹ́nu wá ọjọ́ kò ní ẹ má jẹ́ ká bú àwọn bàbá wa mọ́ ẹ mọ́ bu ọba kankan mọ́ mi ì fàyè sí kẹ́ni kankan bu ọba kankan ẹ mọ́ bu ọba ẹ mọ́ sọpọ̀ ọba kankan gbowó bí Buhari bá fáwọn ọba olówó owó sàrà ló fún wọn owó tó ti jẹran àwọn bàbá wa tí wọ́n ti kó jẹ táwọn àyíṣà wọn ti kó jẹ ni wọ́n ń dá padà ẹ̀dẹ̀ mọ́ bọ́lọ́pàá kankan jà ẹ jẹ́ ká mọ serali wa ní peaceful ohun tí mo tún sọ ni pé ẹ sọ fún Buhari ẹni tó bá mọ̀ ọ́ tí o bá gbọ́ yorùbá ẹ sọ fún láwùsá bí o sì gba ọsẹ sọ fún léèbó pé àfẹ́ fúlàní kankan lórí ilẹ̀ bàbá wa mọ́ àfẹ́ fúlàní bandits kankan lori ilẹ̀ yorùbá mímọ́ iṣẹ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ láti monday fúnra mi màá mọ wọgbó ti fúlàní báyìí mo sọ fún gbogbo ẹ̀yin fúlàní tẹ̀ ń bẹnu gbolẹ̀ yorùbá pé ẹ palẹ̀ ẹrù yín mọ́ bọ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí yín fúnra mi mo fẹ́ mọ wọnú gbọ́tì yẹn mi ò ní sọ̀rọ̀ kí wọ́n ṣe o láti monday lọ àlàáfíà gbọ́dọ̀ wà lórí ilẹ̀ yorùbá a gbọ́dọ̀ gbọ́pọ́n jẹ́nìkankan gbẹ́bìkan àbí wọ́n ń dá títí mọ́tò lọ́mọ́ láti monday lọ níṣẹ́ ti bẹ̀rẹ̀ mo rẹ̀ ti bọ́ọ̀sì ti dé dáadáa táwọn ọmọ ọmọ lò wọnú gbó iṣẹ́ ti bẹ̀rẹ̀ afẹ́ wọgbó tira afẹ́ jọ ọmọ báwa lánilé ọmọ fẹ́ fi Yorùbá hàn wọ́n afẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé Yorùbá yàtọ̀ sí Fúlàní gbogbo ọmọ tẹ́ kó lọ́wọ́ ẹ sùúrù láì gbà lọ́wọ́ yín ìsílẹ̀ gbogbo onúgbó la fẹ́ fẹ́ atẹ́gùn sí gbogbo onúgbó la Yorùbá la fẹ́ fẹ́ atẹ́gùn torí gbà tí Yorùbá tá a bá tètè jẹ́ káwọn pípín mọ̀ pa lé tá a bá gbòmìnira tán wọ́n fẹ́ mọ gba báńdìrì wa wọlé a gbọ́dọ̀ táìtì gbogbo báńdìrì wa láti ṣe lọ tó ti ẹ́ ń ṣe yorùbá dẹ̀ ní igi gogoro mọ́ gun mi lójú òkèrè lèyàn ti mọ dọ́ǹjì ẹ o tó ti ẹ́ ń ṣe. ká tó máa bọ́rọ̀ lọ àmọ̀ràn owó gan lẹ fẹ́ fún gbogbo ọmọ káàárọ̀ òjìrè àmọ̀ràn owó gan lẹ fẹ́ fún gbogbo wa. àmọ̀ràn tí mo fẹ́ fún gbogbo ọmọ yorùbá mi tí nǹkan dúdú sí ni pé ọlọ́run ti ṣeun ẹ̀yin náà fúnra yín tó bá lójú nu yín ó ti rí pé ọlọ́run ti ṣeun àwọn díẹ̀ díẹ̀ díẹ̀ tó kù ẹ̀jẹ̀ àṣìra lọ́kàn ká ṣìra ọwọ́ kò lè mọ̀ rí àwọn èèyàn kọ̀ọ̀kan tí ń jẹ lọ́dọ̀ àwọn olóṣèlú yẹn kán mọ lọ bá wọn so ti yẹn sìn a máa máa rí àwọn kọ̀ọ̀kan tí wọ́n ń jẹ lọ́dọ̀ wọn tí ó sì mọ lọ bá wọn ẹ fà wọn yún lẹ̀ wọn ò lè dá wa mú ibi táwa ń lọ làwa ń lọ no going back ni èmi gbogbo ni mo fi ń sọ wọ́n tó o bá fún mi lówó ní kọ̀rọ̀ pé kí mọ̀ ṣe yorùbá ní sẹ̀mọ́ mo ti ń tako ẹ̀ tó o bá tètè bọ́ta lórí o tó fún mi kó tètè bọ́ta kó wà lè wá rówó rẹ̀ gbà kó tètè bọ́ta no going back lọ́rọ̀ yorùbá nation eh, ẹ kò sọ́wọ́ tẹ́ lè gbé fún mi tẹ́fẹ́ fi stop mi lọ́rọ̀ yorùbá nation yẹn kò dẹ̀ sẹ́ni tó lè stop mi àfọlọ́n tó ni mí ẹ dẹ̀ lè pa mí ẹ gbàgbé ẹ̀yin wo pátá ni ẹ dẹ́ dá sí ìsìtá ńlá bẹ́ẹ̀ wá ń sí rẹ̀ ẹ jù ta ní bọ́ǹbù bọ́ǹbù kẹ́ ju ara lẹ́ ràn gbogbo ẹ̀ ṣe bẹ́ẹ̀ bá ju bọ́ǹbù mi rárá sí láti sí lọ́gà àmọ́ ọ̀rẹ́ àrà síra wa gan gbogbo ẹ̀ tí a bá ti sọ̀pọ̀tì wa mọ̀ ọ̀rẹ́ àrà sí gan ẹ má jẹ́ náà bí mi ẹ má jẹ́ bínú sọ̀rọ̀ ẹlẹ́ni wọ́n mọ̀ sọ̀rọ̀ wọn ẹni tí ọba ti sọ̀kọ́ ti wá gan àmọ́ rárá sí ni àbí yorùbá hàn yín kò burú bàbá wa mo mọ̀ pé àwọn tó ń wò yín tó ń gbọ́ yín ọkàn wọn ṣẹ̀fẹ̀ máa balẹ̀ torí pé láti bí ọ̀sẹ̀ bíi mẹ́fà awuyewuye tó lọ káàkiri yẹn ó mìlú díẹ̀ adẹ̀fẹ́ yé wọn pé kò séwu. gbogbo ọmọ yorùbá tí ọkùnrin mi pé báyọ̀ jí mi gbé wọn ò jí mi gbé ẹ̀fọ́ kà balẹ̀ ìfẹ́ mi lẹ́ni nǹkan gbogbo fún yín gbé nǹkan kan fún yín bọ̀fẹ́ mi lẹ́ni ẹfọkànbalẹ̀ èèyàn ọ̀jẹ̀ngbé wọn ò mẹ́sì ẹfọkànbalẹ̀ so ẹ jẹ́ ká tún múra díẹ̀ sí múra díẹ̀ sí inú mi dàdùn pé gbogbo ẹ̀ tẹ́ ń tẹ̀lé mi tẹ́ ń bá mi jáde rálì tí mò ń pàṣẹ fún ẹ̀yin náà rí pé tán bá ti mú yín ni mò ń gbà yín lẹ̀ lọ́wọ́ kan kò sẹ́ni kankan tí ó mú yín bí kankan kò sọ́lọ́pàá kankan tí ó mú yín ẹ̀tọ́ wa là ń béèrè fún ẹ̀tọ́ wa ẹ̀tọ́ wa là ń béèrè ọ̀sẹ́ni kankan tó lè dẹ́rù bàá lórí ilẹ̀ wa ẹ gbàgbé kò sí gómìnà kankan tí ó ní ká mọ̀ sí rally state owó. ó rẹwà under United Nations chapter. mi ò tẹ̀ sí under United Nations gangan lè Yorùbá lè mímọ kọlà orílẹ̀ Yorùbá la wà á ṣe rally bí ò sí lọ́ndà Yorùbá ní sàbẹ́ abẹ́ United Nations akínlọ́kàn mi kàn lọ́ndà nẹ́sẹ̀ United Nations ẹ̀kúrẹ́ mu. United Nations ẹ̀kúrẹ́ United Nations bọ́ bá wù yìí ẹ wá tètè bá tẹ bá fẹ́ ẹ tètè bá wa ṣe ká tètè pín tọ́wọ́dẹ̀ wù yìí gan mọ́ yọjọ́ àpín fúnra wa bẹ́ẹ̀ wá àpín fúnra wa gan bàbá wu London kọ́ yọjú tẹ wá tètè kún ẹ̀yin náà lẹ bà ẹ̀yin náà lẹ dàrú ẹ̀yin British ẹ̀yin British kọ́ náà ní ẹ̀yin London wẹ̀rẹ̀ ẹ̀yin náà lẹ dá kó bá wa ẹ̀yin náà lẹ gbàgbára fáwùsá èyí London London náà ló gbàgbára fáwùsá ni Fúlàní fi ń pàṣẹ lórí wa ẹ wòye Fúlàní six million owó tó six million one control over two hundred and something million people ṣé mo Yorùbá jẹ́ búkú ni aláàbá ń ṣe mọ́ mọ̀ wípé nígbà tí Nóà fẹ́ tọ́kọ̀ Nóà fẹ́ sí ó ké díẹ̀ díẹ̀ pé ẹ̀yin ẹ̀yin èèyàn mi ẹjọ́ èmi ọkọ̀ yìí tó bá ti sí omi ó gbé yín lọ ọkọ̀ yìí láàfin ló gbà tómi tí jí omi tọ́lọ́run fẹ́ fi já yín bá dé inú ọkọ̀ yìí láwà tá a fi séèfù ọkọ̀ gbàlà lọkọ̀ Yorùbá nìsan ẹni tí ọba ẹni tẹ bá jẹ́ ìmìnira bàbá wa torí VIP àti fàyè síìtì tí lẹ́nu VIP tẹ́ jókòó tẹ bá lọ tarúgbó bá gán mọ́tò tó bá bọ́ lẹ́nu express ẹ̀ kù ni o ẹ tètè dọ́yìn wa ká lè fún ibi tẹ́ jókòó nínú ọkọ̀ ọkọ̀.